àdìsá ẹlẹ́mu àdìsá ẹlẹ́mu. mo ń jẹ́ yín nígbè gbẹgbẹjọ mo ń adé bámi o. o fẹ́ jẹ́ kí ìyàwó mi máa bínú ni. ìyàwó ẹ má bínú. bá mi gbẹ́mu wá. ẹ mu bá mi gbẹ́mu wá. gbélé lò. bá mi gbẹ́mu méjì wá. kí n gbẹ́mu méjì wá kò sí wàhálà mò ń bọ̀. ìyàwó mi má bínú. mò ń bọ̀. o fẹ́ kí ìyàwó mi máa bínú ni. ẹ má bínú ìyàwó mo ti ń bọ̀ ẹ dáhùn àbí kílẹ̀ rẹ̀ wá ń gbé wa látàárọ̀ báyìí. mo mọ iye rẹ̀ mo san lórí rẹ̀ kó tó di pé mo gbé sílé. mo ti dé tán ẹ tún lè kúnlẹ̀ ẹ kúnlẹ̀. wo bí ìyàwó mi lè sọ pé kí ni pé kó má tẹmú mi báyìí mọ́ ṣé kó má tẹmú mi báyìí mọ́. ẹ jẹ́ àfilẹ̀ jàre balẹ̀. ẹ ṣe ẹ ṣe. bá mi gbẹ́ràn wá. gbogbo bíbá ẹ ṣe wá rí báyìí. o ah. ṣe tó bá yá máa pè ẹ máa lọ. Ah, ọ̀rẹ́ mi fẹsẹ̀ múlẹ̀ bóò ni. ọmọ ibo ah. ọmọ ibo ọmọ ibo ọmọ ibo nkwanu nkwanu ego nne ọmọ ibo. Ah, báwo ni ìyàwó ilé wà gan-an. ee eh. ee eh, eh. ọmọ ibo o fẹ́ gbàyàwó mọ́ mi lọ́wọ́ ni. abájọ tí bàbá wa yẹn lọ́mọ wọ. tèmi làkìmí. àjòjì fún ma bó nílẹ̀ dulẹ̀ abájọ táyìn ọmọ wúrà fi kọrin pé àjòjì ibo nílẹ̀ dulẹ̀ kí ló ṣe jẹ́ ẹ wọ ọmọ ẹrú tó lòun fẹ́ ṣe bí ọba. ṣé mi lọmọ ẹrú. èmi kò pè é lọmọ ẹrú o jẹ́kọ̀ wá fún ẹ lẹ́mu àdìsá ẹlẹ́mu bá mi fọmọ ibo ọ̀rẹ́ mi lẹ́mu ah. jẹ́kọ̀ wá fún ẹ lẹ́mu kò pè é lọmọ ẹrú. ẹ ń kọrin nìyẹn. bá mi fún wọn. ẹ ṣe gan. àdìsá àdìsá wá mi báyìí wá mi báyìí bàbá kan báyìí tó máa ń ta kinní kan báyìí bíbá yìí ti dọ́ọ̀lù jù. ok ok bàbá àgídìgbò. ọkọ àgídìgbò ló ń pè eh. bá mi kí bàbá yẹn wá kí eh. kókó wá dá wà lára yẹn bíbá yẹn kọ dọ́ọ̀lù ni ìyá ní kókó wá dá wà lára yẹn. àti sàmádé pàṣẹ bá mi mẹ́rin wá fún ọ̀rẹ́ mi yíbò. Ah, mo ń bọ̀ mo ń bọ̀. ọmọ yín na na àga mi. ọmọ yín na. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi. ọmọ yín na. báwo ni. o kò lè gbàyàwó mọ́ mi lọ́wọ́. máa bẹ wọ́n kọ̀ọ̀kan tó máa máa tọ́jú rẹ̀. mi ìrẹ̀ gbàyàwó ẹ̀ mọ́ ṣeré ni ẹ̀ mọ́ ṣeré ni ẹ̀ mi ìrẹ̀ gbàyàwó lọ́wọ́ ẹ̀. jẹran jẹran. Ah. Ah, bàbá lágídígbò ah, ojú ire ẹkújọ mẹ́ta jọ máa fi àgídígbò dá èmi àti ìyàwó mi lára ìyàwó wà lẹ́ta máa ná yín. àbí tí wọ́n wá sí ọ̀dọ̀ olóògùn fún mọ́ ọ. ẹ pàdé pa. èmi rè yẹn lè gbà mọ́ mi lọ́wọ́ o máa ń bẹ̀ sọ pé máa ń bẹ̀ sàmì fún o. o ṣe o ṣe. igual gbogbo mo fún gbogbo ẹ̀ mo fún gbogbo ẹ̀ ẹ̀ wò mo fún gbogbo ẹ̀ ó dẹ̀ di jọ mi. kájà ń múlẹ̀ ó yẹ gbóhùn àyìnlá akọrin. àti yege o a kì í ṣe gbọ́yìn lóòdù àti yege o. yébẹ̀rẹ̀ bá mi fìlú sí o. àti yege o a kì í ṣe gbọ́yìn lóòdù àti yege. ó dọ́wọ́ àlàní àfinágbẹ̀rú o. àti yege o a kì í ṣègán nílé odù. àti yege. bádàrú ajíṣegí ìrí o. àti yege o a kì í ṣègán nílé odù. àti yege. olúgbòde àrẹ̀mú ó ṣe o. àti yege o a kì í ṣègán nílé odù. àti yege. tájúdin ni bàbá Aisha ń kọ́. àti yege o a kì í ṣègán nílé odù àti yege. Tajudeen ni àdátàn lé o. àti yege o a kì í ṣe gan nílé òdu. àti yege. níbi tẹ bá ń gbọ́ òun ó kẹ̀rírì. àti yege o a kì í ṣe gan nílé òdu àti yege. dáúdà ọmọ anígi ládé ń kọ́. àti yege o a kì í ṣe gan nílé òdu. àti yege. bàtà yìí ọmọ báyẹn hùn mí. àti yege o a kì í ṣe gan nílé òdu a ti yege. bàtà iye ọmọ báyé wùn mí. a ti yege o a kì í ṣe gan nílé òdù. a ti yege. bàtà iye ọmọ báyé wùn mí. a yege o a kì í ṣe nílé òdù. a yege.